ọ̀yá àwọn olólùfẹ́ wa ti wà ń bí. ṣó lẹ́sẹ̀ kan ni mo ṣẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ dáríjì mi. ẹ ṣe mi but ẹ̀yin ò rò wípé bẹ ṣe wà yìí sìn tẹ́ bá wá ọmọ kékeré kan ọmọ kékeré lèmi náà àjọ team up àjọ máa tọ́jú yín gbogbo alẹ́ dojú báyìí lọ. ṣé wàá dàkọ́ tí ẹ̀kọ́ mi sórí afẹ́fẹ́ lórí íńtánẹ́ẹ̀tì. kò sẹ́ni tó fẹ́ ti ẹ̀pọ̀ yín sórí afẹ́fẹ́. ẹgbẹ́ yìí ta bá mi wá it's just ẹ mú dàbí enjoyment ní ẹ̀ understand. ìyàwó ti jẹ ẹyin ìdí kí màdàmà